olórí sílẹ̀kọ́lá naomi ogunwusi the yellow officers you welcome. bákan náà aṣojú bàbá wa olùṣègùn ọbásanjọ́ wọ́n wà níbí bàbá wa ṣẹ́gun lọ́wọ́ ẹ̀jọ́ ẹ ká pàtẹ́wọ́ fún wọn ẹ káàbọ̀ sí ariwo bíi àrùbùsọ̀lá làwà àkìyíká wàsíwí sọ́pọ̀ àdẹ́gbọ̀ẹ̀dá ògbówùsì àkìrí láì ní gbàrà wọn lásìkò àti gbogbo àwọn lóyè gbogbo àwọn ìyálóde àwọn ìṣòro àtẹ̀síwájú nígbà tí màá pẹ́ túbọ̀ máa kí wọn káàbọ̀ síbí lórúkọ bàbá wa kábíyèsí ọ̀hún. of the Sons, Olori Shilebuola Naomi Ogunwusi. For the welcome address, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí àwọn akọrin Oòduà kọ́ máa gbáradì. lákọ̀ọ́kọ́ a fi ọpẹ́ fún Ọlọ́run ọba àwọn ọba adániwáyé adánimágbàgbé ẹni tó jẹ́ kí gbogbo wa kó lè wà ní mo kí gbogbo àwọn kábíyèsí gbogbo àwọn ní adémúṣe kábíyèsí o mo kí bàbá wa gangan tá a ti torí tí wọ́n wá sí gbọ̀ngàn ìyá bí tí a wà yìí ní àṣálẹ́ yìí mo kí kábíyèsí ọ̀ọ̀ni adéyẹyẹ ẹnìtàn ògúnwùsì bàbá wa ọkọ mi ni wọ́n kábíyèsí o mo kí gbogbo àwọn orí adé the princes the princesses family and friends gbogbo ẹbí àti ojúlùmọ̀ tó wá síbí láti wá yẹ́ bàbá wa sí lénìí tí wọ́n ṣe ọjọ́ ìbí wọn àdúrà mi ni pé ọlọ́run á jẹ́ kí èmi kó lọ ní adùn àti ayọ̀ bí a ṣe fẹ́ kó ṣe rí ọlọ́run á dẹ̀ máa fún bàbá wa ní ọdún kún ọdún wọn òye kún òye wọn agbára agbára wọn ẹ ṣé.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 silence, please. Ẹ jẹ́ ká jókòó, find somewhere to sit. The hall is big enough. The chairs, we have more than enough chairs to sit down. Ẹ jọ̀ọ́, ẹ ṣé. All the way from Ile-Ife, I present to you the award-winning Please, can we have the attention of the winner, please? Can we have the attention of the Dominion? Alright, on the lighter mode. while waiting for our artists that we brought all the way from all the way, uh, we want to welcome everybody to His Imperial Majesty Ọ̀ọ̀ni Adéyẹyẹ Babátúndé Àkàndé Ẹlẹ́ìtàn Ògúnwùsì Ọ̀jájá Ẹlẹ́ẹ̀kejì Ọ̀ọ̀ni of Ife's birthday. Uh, and on a lighter note, I love attending any Yoruba events because tí Yoruba, I do respect lọ ẹjọ a job ti rẹ́ẹ̀dì ẹ̀jẹ̀ kí n mọ̀ tí a bá Yoruba woman in the morning they are up to á wá kí yín wọ́n á ní ẹkú àárọ̀ ọ̀rọ̀ ẹkú ẹkú kò kúrò lọ́rọ̀ Yorùbá tí a bá ní wọn yorùbá nírọ̀lẹ́ wá kí yí wá ní ẹkú rọ̀lẹ́ tẹ́ bá rìn lọ yorùbá kùmọ̀ lákì yí wá ní ẹkú rìn bí gbogbo wá ṣe jókòó wá kí yí wá ní ẹkú jókòó tẹ́ bá dìde dúró wá kí yí wá ní ẹkú dúró ẹ̀ ń sùn yorùbá kí yí wá ní ẹkú oorun wà tọ́lẹ̀tì wá yí wá ní ẹkú mo ní greet for everything handovers wá sílé neighbors níjọ kan bí yorùbá wùmà yẹn ṣe dé nìyẹn ó ní à mo gbọ́ handovers wá ó ní àmì àkókò handrobì òun ní yẹn ẹ tún ní greeting for handrobì bí yẹn náà ṣe dá lónìí ẹ ó ní ẹ ṣe o ìrìn akárí òun ní ló bá tán tí kíkí bá ti pọ̀ jù téèyàn bá ti kíyàn jù nǹkan míì máa wọ̀ all right we now wasting time back to back I present to you the award winning the sophisticated, all the way from Ilefe, Akomi Odua. Jam your hands together for them, please. Our choir, all the way from the palace, Akomi Odua. It consists both the young and the old. They're about to blow your mind. Akọrin Oòduà. Let's jam our hands together. This is Kabiyesi's initiative is our choir from the palace from the Oronese palace akọrin oòdùà ọmọ ló ń wọlé bọ̀ dj ìjọba play nǹkan fún wa ṣe kọ́mẹ́ ní. sakọrin oòdùà the award winner. Like I said, it consists the old, the young, the. Thank you.

jọ bá mi kọ bá mi play má ti bẹ̀rẹ̀ bá mi kọ. ta ló lélẹ̀ mọ́ àti èmi máa gbọ́dọ̀ sí ọ̀bẹ àwọn tó wà mẹ́ orí wọn tó lọ sí ẹ̀ ọ̀gá gbà mí.